السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه أولو الوفا شرح مقامات الحريري المقامة الثالثة الدينارية akígbogbo wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí channel wa yìí tí a ti ń ṣe àlàyé maqama so a bẹ̀rẹ̀ maqama ẹlẹ́kàtà lónìí tó ń jẹ́ àdínárìyà ṣùgbọ́n kí a tó mọ̀ lọ gbogbo àwa tó wáyé pé ní àkọ́kọ́ ní tí à ń wo videos wa ẹ dákun ẹ jẹ́ kí a tẹ subscribe button tí ó wà ní abẹ́ fídíò yìí kí a subscribe sí ibẹ̀ ká dẹ̀ like fídíò wa ọlọ́run á ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa. al-maqamatu thalitha ad-dinariyya rọwà alharith bunu hammam harith ọmọ àmàmì ó gbẹ̀gbà wá kọ́ọ̀l ó sọ wípé ní nàdọ́mẹ́ni wà àkàdánà lì náàdìn wípé ní ìjókòó kan ààyè ìjókòó ọ̀lù kan ó kó mi jọ àti àwọn olólùfẹ́ mi kan àwọn ọ̀rẹ́ mi kan àjọ wà ní ìjókòó kan lam yakhib fihi munadin ìjókòó eléyìí tó jẹ́ wípé nínú ìjókòó náà olùpèpè kan ìpè rẹ̀ ò pa sófo. So ẹnìkan kan ò pe nǹkan kò sọ nǹkan rí kó má lẹ́ni dá lóhùn èèyàn ò pe èèyàn rí kó sì má èèyàn sọ pé o wàhálà kábà kọ́dọ̀ọ́ zinadi bẹ́ẹ̀ sì ni ìsáná kan ò kò sákìrí kò sẹ́ni tó sáná tí ò rí sá wàhálà zakat náírù ìnáàdì gbẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni iná ìgbẹ́rùgbọ́n rí iná fanfa kòkò nínú ìjókòó náà ọ̀rọ̀ wa máa ń yíra wa ìnìtúmọ̀ rẹ̀ fàbẹ̀yìnàmà nahnu natajazab atrofal anashid ní àárín ìjọ kan tí tá a wà níbẹ̀ tí à ń gba àwọn ètè tí àwọn ọ̀rọ̀ orin mọ́ra wa lọ tí à ń gbé yẹ̀wò wọ̀nàtàwárà turofal asanid tí a sì ń kó sínú àwọn ẹ̀gbà wa tó dùn iz waqafa bina shakhsun báyẹn ni ọkùnrin kan sì dé wá bá a lójijì aleyhi samal eléyìí tí ó wọ àkísà wàfí mishiyatihi kozal ìkún sì ń bẹ níbi ìrìn rẹ̀ pé ó mú kún fàkọ́ọ̀là ó wá sọ pé yá ọkọ yíra zakhair ẹ̀yin tó dáa ní mo pe ẹ̀yin tó dáa nínú ẹ̀sẹ̀ èèyàn wàbàṣá iral aṣáàir ẹ̀yin ìró òdùnnú àwọn èèyàn ẹ̀yin tó jẹ́ pé táwọn èèyàn bá ti rí báyìí inú wọn ò mọ ọdún ẹ̀ mọ́ ń fúnyàn nínú òdùnnú ni ìmùsọ̀báhàn ẹ̀ káàárọ̀ ẹ̀ kú ojúmọ́ wà ní ìmùsọ̀tìbáhàn ẹ sì kú ìmọ̀ ṣẹ́ ọtí mu láàárọ̀ kùtùkùtù ìmọ̀ ṣẹ́ tí ìmú ìmọ̀ mu nǹkan gbóná láàárọ̀ kùtùkùtù ẹ kú ìgbádùn rẹ̀ wàǹdùrù ẹ wòye sí ni ìlà máa ń ká nàìjíríàdì yìí ẹni tó jẹ́ ìpè ní àwọn èèyàn máa ń kójọ sọ́dọ̀ rẹ̀ ni wànádà tó sì láwọ́ wàjídà tí tó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wàjádà àti ọrẹ tí máa ń tọrẹ náà wà àkọ́ọ̀rìn tó láwọn alẹ́ oko tó pọ̀ wàkúrọ̀ àtàwọn ẹ́stéètì ńláńlá wàmọ̀kọ́rin tó láwọn kanran ńlá tán fi máa ń dáná fáwọn èèyàn wàkírọ̀ tó sì láwọn nǹkan àlejò tó dáa fàmọ́zá làbíhì kòtòbol kòtòb àwọn ewu ńláńlá ò wáyẹ kò bò lẹ́yìn tí ń kọlù wàhùrò belkoro àtàwọn ogun kárìbọnú àtàwọn ogun wàhálà wàṣáráró sharil hasud àti àwọn ẹ̀ta parapara burú àwọn èkéta wàǹtìyà bú níwábi sud àti ìrólélera wọn àwọn àlùbá ńlá àlùbá burúkú tó jẹ́ pé bí kan bá ti ń lọ báyìí nìkan dé hátà sọ́fìrátẹ̀ ráhà tí tí ọwọ́ rẹ̀ fi pa sófo tátẹ̀wọ́ rẹ̀ fi pa sófo tó fi mọ́ kanga wàkọ́rẹ́ àti sáà gbàgede rẹ̀ náà wá di ń tó dá wàgárọ̀ mọ́ǹbà ibùsùn omi rẹ̀ wá di ń tó gbẹ ìyún ibi tó wó ti ń wọlé wànẹ́bàl mọ́rùbà ibùgbó rẹ wá di tó jìnnà tí ń sá fún tí ò lè débẹ̀ mọ́ wà á kọ̀ wà lọ́jìmọ̀ àwọn èèyàn tí máa ń kójọ náà wá dá wà á kọ́ dọ̀lmọ́jà ibùsùn rẹ náà wá di ààyè ẹ̀gún ó ti dààyè òkúta tí ò ṣeé sùn lé wàstàhálà tìlhàlù ìṣesí rẹ situation rẹ wá ti wá di tó nira ó ti di tó ṣòro wà á àwálò lè àyàl gbogbo àwọn mọ̀lẹ́bí ti di tó tálákà wàhálà tìlmọ̀rọ́ọ̀bìt ibi tá a máa ń de nǹkan mọ́ tá a máa ń páàkì àwọn mọ́tò ńláńlá wa sí ó sì ti di tí ó ti pa sófo tí ò sí táàrin nǹkan páàkì síbẹ̀ mọ́ wàrọ́hìmọ̀lọ́gọ́ọ̀bìt kódà gan àwọn èèyàn tó jẹ́ ipe ní wọ́n àwọn ń ké ta wa gan wọ́n padà di ẹni tí ń ṣàánú wa nígbà tí wàhálà ti dé wà á ó dà náà ti kò wá summit gbogbo dúkìá wa ti ń sọ̀rọ̀ ní àtẹ̀yìn tí èyí sọ̀rọ̀ gbogbo ẹ̀ di ń tó parẹ́ wàrọ́sàlánà hasid àwínkè táwa di ẹni tí ń sàánú wa wà ṣáàmìtì àtàwọn tó máa ń bú àtọ́ máa ń sọ̀rọ̀ wa lẹ́yìn wà á lábínà dàrú mọ́ọ̀kìn ìgbà wa pa kẹrẹkẹrẹ sí àyèdílé èyí tí máa ń kópa rẹ́ báyàn yẹn wà fákírò mọ́ọ̀kìn àti òsì tí máa ń kó yẹpẹrẹ báyàn ìlà anẹ́tàzáìnà wájà títí tá a fi sọ àtẹ́lẹsẹ̀ wádìí bàtà wà tàzáìnà ṣájà àwa ń jẹ ẹ̀gún tí máa ń díyan lọ́fun yìí làwa ń jẹ wàtàbùtọ́nà jáwà àwa ń kọ àwa ń kọ ìbànújẹ́ à ń fi ìbànújẹ́ pamọ́ sínú àjẹyìn o mọ tí ń ṣe à ń fi ìbànújẹ́ pamọ́ wàtọ̀wáìnà àṣà alátọ́wà bẹ́ẹ̀ sì ni àwa ń ka inú wa kò fébi wàtàhálnà suhad àwa wàtàhálnà suhad àwa di ẹni tí ń fi àìsùn létí ìró wastautonal wihad àwọn lè ọgbọ́n àwa amú nílùú wa amúlé ọgbọ́n asọ̀lẹ̀ ọgbọ́n dìlú ìgboro ti lé àti sápò ńgboro àti sá lọ sí oko àwọn inú ọgbọ́n inú kòtò ìwàhálà ń gbé báyìí wastautonal qatar a máa ń tẹ ẹ̀gún mọ́lẹ̀ adìyẹ tí ń tẹ̀ ẹ̀gún mọ́lẹ̀ nígbà tá à ní bàtà tá a wọ̀ mọ́ wàtánà sainal akotad àwa máa ń gbàgbé pẹ́gun mọ̀ máa ń gúnyàn lẹ́sẹ̀ níbi tó ti jẹ́ ipe ló ti wá di tó bẹ́sẹ̀ wa mu ẹ̀gún ti bẹ́sẹ̀ wa sábà wàtàtọ́rìnal hainal mojita ikú tí máa wú nǹkan tégbòtégbò àwa kàkún tó dùn wípé ní ó dáńgbà náà tí ò bá ṣeé ṣe mọ́ kéèyàn kúfẹ́ ikú ti yájẹ̀ sí lọ báyìí wàtàtọ́bìnà láti ibi tọ́ọ̀bà wastatobnal hainal mujtar ikú tí máa ń wú nǹkan tegbòtegbò akákún tó dùn wastabitọ́nal yawmal muta ọjọ́ tí kún ó dé gan àwa ń kakún tó lọ́ra àti ibi bàtò yìí à ń ka ikú wa wípé ọjọ́ ọkú à ń kakún tó lọ́ra pé ikú yìí kí ló tí ò tètè dé fahalmin hurren has ǹjẹ́ a rí ọmọlábì kan tí ó ṣe kíni tí ó ṣèrànlọ́wọ́ fún wa àwòsàmùhìn àbálẹ̀ olùrànlọ́wọ́ kan mọ̀ á sí tí ó ṣàtìlẹ́yìn fún wa fàwálẹ́dì stakuraja ni min kọ́ìlà mo búra pẹ̀lú ẹ ọba tó jẹ́ ìpè ló mú mi jáde láti ìlú kọ́ìlà làkọ̀dẹ̀ amsaitu aha àyìnlá mo ti di olòṣì la amleku báyìí tà láyìlá kódà gan ibi tí ń sùn ibi tí ń sùn lálẹ́ àti tí ń jẹ̀sùn ń rí kọ́lá alhaz bun àìsàn ọmọ àmọ́mí tó gbẹ̀gbà wọ́ọ̀rẹ́ wá sọ fún wa pé fa àwáìtù lima fa kiri yìí mo wá mo wá ṣàánú ọkàn mi wá rọ̀ fún òsì rẹ̀ wàlàwáìtú ìlàtìǹbà tí fíkọ̀rì yìí mo wá yẹ̀ lọ síbi láti fa àwọn ọ̀rọ̀ làákàyè rẹ̀ àwọn ọ̀rọ̀ tó dáa rẹ̀ ìsọ̀rọ̀ sí rẹ̀ bó ṣe dáhùn àtàwọn aláìsí ẹ̀hún ó wù mí kí n mú jáde pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ mo mọ̀ pé nǹkan sì kù nínú àpòpò rẹ̀ tí ó fẹ́ sọ ṣùgbọ́n ó wù mí kí n gbọ́ bọ́rọ̀ ẹnu rẹ̀ bó ṣe dá láhán sí mo yẹ̀ lọ láti fi gbọ́ ìdáláhán rẹ̀ fa abrastu dinara mo wá fa dínárì owó pọ́npọ́dọ́ wa jáde la òtìbára mo wá sọ fún lẹ́yìn tí ń gbé yẹ̀wò ìmọ̀dàtú unazman tó o bá fi orin tó o fi orin yin owó tí mo mú jáde yìí fahuwa laka hatman ó ti di ti ẹnu o fàǹbárọ̀ ó wá sá ó pàkẹrẹ síwájú yunṣidu filhal lẹ́yìn tí ń kọrin kíákíá mengari ntihal léyìí tí jẹ́ ipe ní kèsè pé ní orin olórin ní ń akrim bíi kí ni fi ń da tó wò asfara ó pupa fẹ́sífẹ́sí rọ́kọ́t sufratu ìpupa rẹ̀ ń sojú lọ́yìn jàwábà àfáàkín gbogbo ìlú káàkiri ní máa ń rọ kiri ká olùrúkọ kiri ká gbogbo òlú lówó tààrọ mọ́tìsáfúrátù kódà gan ìrìn àjò rẹ̀ máa ń jìn kò síbi tó wò lédè láyé màsúrọ̀ tún ní ta gbà ń pa rẹ̀ tá a mọ̀ ń pa rẹ̀ náà sọ̀mọ́ àtùhù ó jẹ́ ẹni tó ṣe kí ni ó lókìkí púpọ̀ wàṣíhúrátù ó sì jí tí ó tó hàn sí gbogbo ayé kọ̀dé ọ́n di asiral gina asiratu ibi ìlà rẹ̀ ń àwọn àwọn àlà nǹkan tán kọ ìlà tí máa ń bẹ́ ń bi owó ibi tẹ́rìn yẹn ibẹ̀ yẹn gangan ni wọ́n fi ibẹ̀ yẹn gangan ni wọ́n fi àṣírí ìrọ̀rọ̀ sí wàkọ́ọ̀rà náà wọ́n wá fi kẹ́gbẹ́ nujj almasa ń xatọ̀rọ̀tù ú wọ́n fi lílọ bíbọ̀ rẹ̀ kẹ́gbẹ́ sọ́ksẹ́sì àwọn tán ń họ́zù pé gbogbo ẹni tí ń họ́zù pátápátá o tí ò bá tí ì rówó kò tí ì succeed wàhùbì bá ilà anam. wọ́n wá wọ́n wá fi gòrátù ìfúnfún gbòó rẹ̀ ìfúnfún gbòó rẹ̀ wọ́n fi ìfẹ́ rẹ̀ sí gbogbo ayé lọ́kàn ka anamọ minal kòlóbi nukuratu ó sì ẹ̀ wá dà ibi àtọ́yẹ́ pé nínú ọkàn ọkàn àwọn èèyàn gan ibẹ̀ gan náà ti rọ owó wá bíi pẹ̀lú owó yasulu man hawati usurratu ilẹ̀ tó bá lówó lọ́dọ̀ máa fi ń borí gbogbo nǹkan pátá ní fi máa ń borí gbogbo àdánwò wà intafanat tó bá tiẹ̀ wá di ń tó tán àwòtà wá ná àbí wá di ń tó jìnnà ìtọ́rọ́tù hù àwọn èèyàn ń tó lówó lọ àwọn fámìlì àwọn alájọṣe ń tó lówó wọn bóyá di kò lálájọṣe àbí ibi tá alájọṣe rẹ jìnnà yá habàzà á ah, kíní fi ń da tó nùdọ́rù hù títú ìjọjú owó yìí wà ní òdòdàtúhù àti ẹwà rẹ̀ àti ní pé owó máa ń rọ̀yàn lọ́rọ̀ tí ò ní jẹ́ yóò mọ̀ yìí pé ní gan alágbájẹ́ òsì ẹ̀mọ̀ sí ń lè wàhábàdà kínífín dáa tó mọ̀gànátùhù ìrọ̀rọ̀ owó ìrọ̀yàn lọ́rọ̀ owó wànúsùrọ̀tùhù àti ṣe àrànṣe fúnyàn rẹ̀ kam amirin mélòó mélòó aláṣẹ bí istata bat imrọ̀tùhù tó jẹ́ pé owó gan ní jásàárì àṣẹ rí ó máa múlẹ̀ wàmútàràfin àtàwọn ọlọ́rọ̀ làwùláwù tí ìbá sowó ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ gan-an damat hasratu òsì rẹ̀ àti wàhálà rẹ̀ ò bá máa bẹ lọ gbére ni owó ló já máa kàkún ẹni náà pé àwọn ọlọ́lá náà dé wàjá ìṣèhámì mélòó mélòó òjò ogun tó kún kẹ́kẹ́kẹ́ hazamatihù karatu tó jẹ́ ipe ní owó gangan ni wàjá ìṣèhámì mélòó mélòó òjò ogun tọrọ tẹnu wọn ò kò tí tọ́ sì sùjọ tẹnu wọn ò sì kò azamatiwu karatu tó jẹ́ pé àìsí owó ń ló fọ́ lógun àìrówó ra nǹkan àjà àìrówó ra gbogbo ẹ̀ ń ló fọ́ àwọn àjẹ ogun yẹn lógun wàbádìrì tí ń mẹ́ àtòsùpá ajọ́ kẹrìnlá tí ń bẹ lókè anza láti ubi diratu tó jẹ́ pé owó tó pọ̀ lọ́dún èèyàn àpọ̀jù owó lọ́dún ẹnìkan ń ló jẹ́ òṣùpá yẹn bọ́ wà mustachiotin àti ń bínú tàtàlá vọ́ jámúrátùhù tí tí tó jẹ́ pé ògo náà bínú rẹ̀ ń kẹ̀yìn ni àsárà nàìjíríàwù tówó sì ra bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ fàlànà ti rà tù ú ìbínú rẹ̀ sì ra rọlẹ̀. wàkàm àsírin mélòó mélòó rẹ ti ń bẹ́ ń gbé kùn asla matiu usratu tó jẹ́ pé àwọn èèyàn rẹ̀ gan wọ́n ti fà wàhálà lọ pé wọ́n ti da bùkátà rẹ̀ pé ní àmọ́ rí mọ́ wọ́n ti dáadáa wọn ò wá mọ́ kò sẹ́ni tí ó bẹ́ẹ̀ wò mọ́ ó sì wà nù kò léèyàn mọ́ kò rẹ́bí mọ́ kò rárá mọ́ à ń kọ́ owó sì yọ jáde hàtà sọfàt masarratu tó jẹ́ yí pé ní àtà sọfàt masarratu tó jẹ́ yí pé ní ìdùnnú rẹ náà wá di tó mọ́ kanga wàhá kìmọ́wùlà tó tó ọba tó tó ọba tó ọba náà tó jẹ́ yí pé ní abda'at ó tó jẹ́ yí pé ní òun gan ló dàdà òun ni ẹnjìníà tó rọ owó ọlọ́run ọba àlekè ọlá tó tó rẹ̀ tó jẹ́ pé òun gan ni kíni òun gan ni ẹnjìníà tó ṣe kíni tó rọ owó tó sì ṣe bó ṣe ṣeun láwùlà túkọ̀ tí ìbá sọ láàpáyà ọlọ́run ti ń bẹ lára mi làkúrútù jálá kùdùrátù ìbá sọ yí pé lọ́wọ́ owó gan ló tóbi jù owó ló tóbi ju gbogbo nǹkan tí fi ń tóbi lọ owó ló bàbàrà ju gbogbo nǹkan tí fi ń bàbàrà lọ owó gangan ni ló gbọngbọn jù ní gbogbo ayé pátápátá so bí Abu Zaid ṣe yin owó tán nìyẹn insha allahu ta'ala ibi tí a ti máa dẹnu dúró ní òní tí ó bá ti di ọjọ́ alárúbà tí ń bọ̀ insha allah kí ọlọ́run sọ ẹ̀mí wájú gbà náà lọ a máa continue pẹ̀lú opinion rẹ nídàkejì pẹ̀lú aburú tí ń bẹ fún owó ọlọ́run sọ àjùgbà náà lọ ká tó máa lọ à ń rọ gbogbo alẹ́ kan sí àwa tí a ṣe ń join kínní àtàwa tá wo fídíò wa ẹ dákun ẹ jẹ́ ká subscribe sí. Si fídíò tí à ń ṣe yìí subscription yìí ṣe owó náà fi ń ṣe kákànra tẹ subscribe tí ó wà ní abẹ́ fídíò yìí tí wọ́n kọ pẹ̀lú red ink yẹn subscribe yẹn tá a bá ti tẹ àti subscribe náà nù ọlọ́run ṣe dáadáa fún gbogbo wa so ọlọ́run ní jẹ́ kí èyí ò jẹ́ àṣemọ́ wa hadha wabillahi tawfiq wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.